من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم وبعد السلام عليكم ورحمة الله وبركاته عمود أبي أبي لتاغي هو page second to the last page ايه كتاب التوحيد ايه محمد صالح الفوزان الفوزان حفظه الله تعالى alugbo kì á kó kọlọ alugbo ìbáda máa lugbo subtopic ya topic yóò ti tala kì á yá discourse dẹ òun dẹ yẹn ni wọlé ìbáda tó alẹ́ ti tó máa rí والعبادات التي تمارس الآن عباداتكو عبادة التي تمارس الآن إيكا منا exercise مني إيكا منا بسكولو مني ولا دليل عليها كما نهجة دوغي وجون kisha mahoji oro kakwa kwa madusha dini ya chiengima doji no jati eh, kalma jirike na ce kutila kesiratun jiddan isewewe abudu isewewe abudu minha ehun aljaharu bin niyya iniya ice gbogbo na eto ada salatu subi fara lóni kita da bi imam alayi umaru filan jama yom alhamisi fi shahar muharram dákẹ́ hmm? pàlá àkàbẹ́rù bí an yẹ kóòlà wọn na yíya ka dẹ̀ ó na kíkà na wẹ́ẹ̀tò an ọ̀sọ́lì lìláyì mú ní àdókòsọ̀ ọ̀tọ́dọ́jọ́ kaza wẹ́kaza ọ̀wọ́ bọ́wọ́ abáyì وهذه بدعة بدعة لأنه ليس من سنة النبي sallallahu alayhi wa sallam tó dóhun ha ìdí fi súnà yá níbi yá níbi ẹ̀nà ọ̀tọ́gbà wa ní sallallahu alayhi wa sallam kẹ́mí níyà ẹmọ ọkọ̀ kàdẹ́ ẹ̀dọ́kẹ́ òlẹ́hun kọ́ tánìpa pó tákì àmúdì níyà mi ti gbọ́jọ́ nìkanìkó ولأن الله تعالى يقول ما يجي الله وإن تتيكا قل أنا بيكي كوما قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا بل الله يمنون قل لا تمنوا علي إسلامكم إلى آخر آية وجيوا لا قل النبي كما أتعلمون الله بدينكم àdínì mẹ́bí kà máa ṣe ṣédé mẹ́mdọ́ wọn ṣe dẹ̀ ọgọ́ ìpè ọgọ́ ìnàyà ṣe dẹ̀ tí ó kẹ́wọ́n mọ́jọ́ dùkú kẹ́wọ́n ọdún ọjọ́ kẹ́kọ́jọ́ ṣe wọn aláwo bá ẹlẹ́lẹ́ dàbí nìwọ̀n kàkí ọgọ́ ìnàkí dẹ́ẹ̀mí tó dẹ̀wọ̀n wọ́lọ́hù yà àlẹ́mú aláwo ṣe mà aláwo ṣe mà ìṣe mà ṣe wọ́lọ́hù àlẹ́màdẹ́ wọ́lọ́hù yà àlẹ́mú gbàdúrà ní á ti ó wọ́lọ́hù yà àlẹ́mú ọjọ́ ṣe mà ìyàdọ́ máa mà ìyàwó dé mà lókè ma fi samawati wa ma fi al-ard ama udugide o yale pe udugide ami ima ya won jon o ye ke yan je je ke mo ko ka de do le un ko won jo ta ki ami ke yan je hmm wallahu bi kulli shay'in alim on allah jannima uduka ko suratul hujurat والنية إني يدها muhalluha alqalb ẹ̀ǹ agbó ma dó di ni ìṣúmẹ̀dọ̀ fọ̀yìn amẹ́lò kọlbí yìí ń kọ́lọ̀ yẹ dọ̀n lẹ́wọ̀n yìí ṣe amẹ́lò kọlbí yìí lẹ́ amẹ́lì lẹ́ iya mẹ́wọ́n bí dé alẹ́gẹ̀ wọ́mìn ha ẹgbẹ̀ e, bí omúnàgẹ̀ omúnàgọ́dẹ̀ azikro jama'i izikiri e ce ihoja bayan da salati ubi ọwọ́ السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله لا إله إلا الله مغانيكو لا إله إلا bidiya ce magane ko li'annal mashru'u tuduwa yanki shari'a duwa anna kulla shakhsin kowani wani du ya kulu zikiri alwari da munfarida yana duki si zikiri koda duwa enenene okunu okunu enigiti onigiti onigiti shumu makuda macin mabani ku kogo nani ke kota kada kede mistake shi to do anabi abdullah ewali te sahih buhari nabi akina batu abdullah ibn abbas ya akina batu ko ngama kama mo yamu ibike ili masala kini ile jan kama jine jizikiri anibi fami sahabe jine jizikiri tako wọn ma kí ni mọ̀mọ́ ọdún ṣe mọ́sálásí ẹnì kọ̀lá lábúlé fún wọn bá ìrọ̀bẹ́lẹ̀ yọ ẹ̀nà kẹ́kọ̀ọ́ tágàdá yìí ẹ̀sẹ̀ pọ́ tòdú kà máa tó kọ́ ọmọ tágàdá pẹ́jípẹ́jípẹ́jípẹ́jí pẹ́jípẹ́jí kà máa kọjọ rẹ̀ àmúnà yìí máa kọ́ tẹ́gà máa mẹ́kọ́ yìí tòdú àmúnà yìí máa kí ni àlẹ́kùn bílẹ̀ àti kìí nga tu ko nga me kije nga ti ki otaka da yete nga me alebo duna al mudasat ba otaka de ti ti to ka na ko jo pa pa yi mo ne ma te tu ko nga mo ya mo taka da le yun wali nga me ko te e buhari ba otaka da ki shota da gaskiya indi qur'ani yake yo ko ko ine ki wonya ne buhari jana kí ẹlẹ́wọ̀n ayé àdẹ ọ̀lẹ́ buhari kọ́tà dé pẹ́ kí àgbẹ̀ kàmí àgbẹ̀ rẹ̀ adìsílẹ̀ ìṣẹ́rìhùn bẹ́ẹ̀ kí dàdìsílẹ̀ ẹ̀pẹ̀kọ́ ìṣẹ́rìhùn azkar kàmọ́ àdìsílẹ̀ kidun abun kuma na chola zikira bai kanibi na ogbogo iye ọmọ ti toruke ne duki mo mana sọ̀rọ̀ ọgọ́ ìmọ̀sí ní ṣogbogbo ṣogbogbo ṣe ọ àdúláìbù náà bá ti tọ́gbà sọ ọ̀yànáìjà ọ̀yànáìjà ẹ̀ṣẹ́ gbogbo màtí ọ̀gbẹ̀ kéṣe ẹ̀yẹ̀ kéṣe ẹ̀yẹ̀ kú àdúláìbù náà bá ti dágbò ìṣe gbogbo mẹ́ ẹ̀mílẹ̀dù ti ń yà fẹ́nẹ́dúgbò náà ṣe gbogbo àdó áhùl ete ẹ̀yẹ̀má ti ẹ̀yà bẹ̀kẹ́ ti gbogbo sẹ́nà umar ti gbogbo mẹ́ àmá tó dẹ́ ọmọ ti gbogbo toru ma kábò abámu náà mọ ẹ̀yà máa dàbí ti gbogbo rẹ̀ àhà ọgẹ́lẹ̀ yóò dodo azikiri lẹ anibi yẹ ọmọ ti gbogbo tolúkú bókì kìdánì kuma kọ́tsẹ̀ ebi bẹ́yẹ̀ kìmẹ́ àmà nẹ́rẹ́jú náà máa dàbí ti gbogbo rẹ̀ ni larura je ma ti bugo to de du ko che o ngamu ibero me ju elma to ana adagwa be ko ji mumberi ane ko ane dim na dago ji mumberi cho e on du to ji mumberi to ri din ni ngamu ne aba mu na uma ya ya ngo dago ji mumberi an ko ge me so wu en ya tene ki train amu ne ma ngo mo me ngo ya mo ji mumberi ngo te wu aje ko ji mumberi ki te ko so ji e u domo ó jẹ́ gbọ̀rúra hmm. gbọ̀gbọ́ ìmẹ̀dùnmọ̀ ààrẹ àbókùmátù ní yú ẹ̀dọ̀ ìhà díìnì mọ́mọ́lá lẹ́dọ̀ àmà ẹ̀hó yà ọmọ fún ìrìn mẹ́bà hmm. ọmọ táàdà kò dọ́ mẹ́ ẹ̀kùnmọ́ náà ní ṣe bẹ́yẹ̀ kí òun àzìkárì ìmáàmù náwọ̀ rí àzìkárì lẹ́ ìwé ìmáàmù náwọ̀ rí lẹ́ ìmáàmù àbúrójú lẹ́ kọ́ wákàtí dúpẹ̀ máa ṣe obì ọ̀wọ̀ mi ẹ̀rọ olùtí ọ̀tàkàdà bimbaz ibn abdulaziz ọ̀tàkàdà fatawa muhimmatun tata alẹ́kọ̀ọ́ bisala iye nínú seventy five mọ̀tọ́ question and answer ló gbọ́ wọ́n ń rìn ṣe yóò ní zikiri kàmẹ́ta ṣe òbí ọ̀wọ́n bídí àwọn ẹ̀ ṣe nígbà kí explanation in detail ọ̀gọ́ kò mí kàá nàgídẹ́ yìí dé òun dò yóò máa kí bídí àwọn ṣe àyẹ̀lẹ̀ nàmẹ́kú okay. wo min ha eyi a ma bi di ale gɛ ka bo bi di a gbani mo wa kuma na mu no yi kuma ce tɔlɛbo tɔlɛbo kɛrɔ kɛrɔ ti e di a mo na kana na dogi dɛmɛ ki in relation to what di ni hmm? ha. في مناقبات وبعد الدعاء وللأموات ìwògbòkì rìlẹ́tò ìrìnàdò ẹ̀ṣẹ̀ mọ́kú ma ń wẹ fátíà bídí àmì ṣe gàgá nìkó bídí àmì ṣe tó dábálẹ̀ usman dan fodio ya motaka dan ki ko ije kuma gbe qur'ani ngane ki kun ma gbe pati qur'ani ngane ki kun gbogbo ye me gbe ase ngomu kuma yin aje samara dani shari'u ikro wole mo eh, ya sin le motako me gbe ase ngabu me kuma ki kuma ku yani hadha hadithu dha'if hadisi gbòòṣe tí hadisi mọ àti kọlọsẹ ni mẹsàbí má malik má gàbádìá òun yẹ kó máa gbégbá ń kuran dúnmọ kó ni istighfar kí sadaka máa ṣe yìí fún alábẹ̀rẹ̀ mẹ́jọ nàgbà dodo má malik yìí àbọ̀yìn àtàtàdọ́wà nàgbéyájá iná adéná kàmẹ́lẹ̀ ọjọ́ kí ó ní olùkọ́ sára bí wọ́n nẹ́kì kú ìmọ̀ bísúmílà òkè kàti pé ogún iná azẹ̀ náà bókìdí mẹ́ta bẹ́ẹ̀ nẹ̀já tẹ́lẹ̀ èèyàn bídí àìṣe bídí àìṣe ọ̀tá ìdámadọ́ náà yìí náà ṣe ìnà pẹ́ sí ẹgbẹ́ péjà mẹ́rò títàlàntò àòlè àmúwàtí kulu alahu igbango kuya bidia ngeke hiyo takadala kulu alahu igbango ku eya ngokuwa na jak mate ya ne umage hiyo takada taka maji twali bebo tu ko takada ku yeka muna ke kamalila mawujo yake dio takada ku de meza bebo amate jake qur'an igbango ku seyo mẹ́sàn-án bí ahmed bin hanbal bá ṣàfi iye yóò bí bí ọ̀rá yìí àmọ́ agùnkẹ́ ti yàn bọ̀tí mọ́mù ṣàfi iye òtítàlá láìfún yóò condemn yà realize kàkí mistake nìṣe èyí mistake lọ́nà òdédé ọ̀ rẹ́ọ́dù sọ̀lìhìn bọ̀tí ẹ̀ lẹ́tí alminhaj sharri ti ṣe ní hadith muslim ìmọ̀ràn alẹ́bìdáwó nàgánìkú ọ̀yọ́kí má nà rẹ́jú dùn wọn anyọgbage hmm wọn mi na ha ẹ ẹ سبحانك اللهم وبحمدك relation to gbókè náwọ́ níbi àdúrà mọ̀ tí wọ́n kú níbi ẹ̀rùn ikọ̀ àkà mí gẹ̀dẹ̀ máa dùn àti pàkóṣàkà máa lè fàáàtìyà máa dáwó ti ká láwọn èèyàn dábẹ́lẹ̀ àkà mí rẹ̀ mi wá tòun tẹ́ bá tí náà pẹ́ náà kàṣìkòrò sí ìsìn náà jọ haramun ce munasafatu du'a lil amwat hmm ngbo the religion to relating to adoration amoku ubi adoa ma ce mo ko lak ma ka ki pa ti ai didi ai shi ale to wa ne náà àbẹ̀kí ومنها إقامة المآتم على الأموات وصناعة الأطعمة والاستئجار المقرئين يزعمون أن ذلك من باب الأذاع أو أن ذلك ينفع الميت وكل ذلك بدعي لا أصل لها وآصال وأغلال ما أنزل الله بها من سلطان Thank آه. you.